ẹ̀rọ ẹ̀dọ́pẹ̀tẹ́ àgbẹ̀kì alòlẹ̀ ẹ̀hùgidẹ́ ẹ̀hùmà mẹ́gánà ọ̀láyé ọ̀yàn kó àmì àmọ́tọ̀ ọgọ́kọ́ bí àbábáàni ẹ̀fẹ́bẹ̀rẹ̀ àmáṣọ tákàdá àmáṣì kàràkù yọ́nà yẹ́nẹ́ àmẹ́hùn kí adóòrẹ́ kàràkù gidẹ́ ìṣẹ̀ nánà ìnẹ́kì adóòrẹ́ kíbẹ̀ wáyé ìwúdókè kàmánìtẹ̀rẹ́ àkàmdó tẹ́yìgẹ̀rẹ̀ wọ́n mẹ́rin ọ̀nà kẹ́nẹ̀ ọ̀sọ́gbá kí adúgbítà mọ̀ yàlẹ̀ ẹjà ìjọ rẹ̀ alùkẹ́ náà mọ̀ ní inẹ́lẹ̀ alùkẹ́ mẹ́nẹ̀jì amójalẹ̀ ìdíwì súra ti dẹ́yàn yìí súra yìí súra tó lọ káfí súra tó lọ hajji ẹ́ ambókẹ́ lé ọ̀nà àtùmọ̀ àmọ́ ọ̀nà ọ̀sọ́gbá alùkẹ́ amókòlá gbọ́nà ti alẹ́ fúgbó ki atoba uma ki maya ide karatu yoyo to da bale anabi oyo anabi oyo anabi sulaiman ko gogo femu o male ka dojo nen iyo yo jamal jannu ama jannu be yo memelek kiri òrìlẹ̀ ọjọ́ ìjá máa yànú bébì tí bí i bìlì abdul mahama gbọ́ ní ọjọ́ mọ́ palama kúnyà níbi suleiman ọwọ́ wà á kọ̀rìnà mú kọ̀rọ̀ yínà fi àtúnà àmọ́ ọkà mi yínú bébì tí bí i bìlì ọjọ́ àkàmà tààlà hàmà mọ̀mọ́ mú mọ́kótó yọ ọ̀hún yọ ya question ma punishment, al ma alkiredo abujo tinga ne bi suleiman de amela mewe afu onu oh, onugo ni a control onda bal ka boku bi awa e amewa a control le koloka ewe alhuda huda Al alkoloka ule manuluka e eh, kisso e eh, israeliya e eh, ka ba mele buda mojo ke le budu ma odolu ka doma israiliya doma iba maana shalo anidi wala anidi muhammadu wala lekum iya fahe ku nafi oh, ya alqur'ani on shalo ka bolbo alawu yahuda ya anidi suleiman e eh, ba koko anidi suleiman aya mane kum yoladu kiloto yale eloto yale ki agugo ka koko telata oko nga dogo ena no ko ki wane wo ko lata ya gal huda huda ka ki womo o jane sebe ma to la me nini ta mi emi ta ya ka wa la huda huda e la ki wa una le gati e olei onde yimi aya tene mi onde yimi Suleiman atene mi hayo yake ya mari wa yuda e uke alo lo mo wa na we ko awon e ko ada ta mo ni e ki wan le ma jawo arare o he so he ngudi ni atomo ngubo ka jomachi laogein ojom dum ma yangane bi Suleiman sande oi onu mewi pako ike kare taruda oda gwemi ali ngai pako yi ani Suleiman ada moate ne ume ni Suleiman tendo miyamo ne owo okwakwa mo ne duno min tendo miyama ama yanowo ene duno min ada ali bàkàlì húdà húdà kìí ṣe arí gbogbo mi náà ń wà húdà húdà dẹ́ máa lè lẹ ara lè amkana mina ọ̀rọ̀ ìdí ẹwọ tí kò máa lè húdà húdà ọ̀ òun dé ògbógi di absent ìdé ògbógi di off ọ̀ ìdé ògbógi ni leave àìlè fi máa dé mi ní agbóyí màmá ọdọ́ kí yọ yóò máa máa kẹ́ lè kẹ́ pé mi ló wọ́sọ ní ilé máa kìlẹ̀ òyì pé mi bọ́dà púpọ̀ ẹ̀rẹ̀ lẹ́wọ̀ azìbẹ́nẹ̀hù àzẹ́bà ń ṣẹ̀díra ẹ̀wọ̀lẹ̀yà tí ẹ̀ ní ní sọ́kọ́ ní múrí àwọ̀lẹ̀ azìbẹ́nẹ̀hù eki ti police meki mabu gani kina do mubayo tameweduli ya utu mai in mubayo tumale ewe du bitere jo ma ti dola isiati na huda huda ko muta buto yalo yale mu to yalo yale kiaga na ya kiaga huda huda yawa wati iqab taki eju ki dal huda huda al huda huda ta ẹgbẹ̀ ọjọ́ kìdùpáhírò yìí mi kì àdùpáhírò yà mẹ́wẹ́ pákó táàmàdù ẹ̀sì police chief superintendent ó yé wáyé ẹ̀dà tákìmí kẹ́ẹ̀lómi gbọ́ ń gbẹ̀ kó gàlgìdẹ́dẹ̀ gàlgìdẹ́dẹ̀ abẹ́ ọkọ̀ gbà fún mi nínú ẹ̀wù náà kan àmá tọ́gà nìmi kẹ́wù kárí tó bọ́ nínú. gẹ́lẹ́yìn ìdọ̀ ẹ̀dà tọ́gbọ́n akpakọ amẹwẹ ọgbẹbi anẹyà ìwúdà ọdà màtínì rakú dodo ọgbọgbọ ọnẹyìn lọtàni máa kàmá lòwúdà ọdà ẹ alòwúdà ọdà ẹtọ adìmdà lọwọ ìhà kìfọkọ ìhà ìdìbà nítorí kéke bẹ ìyẹ àkìtìdé tẹnkọ tẹnú kùọlà pàtàwà òyà náwà ejúkìdọ́nẹyìn mọtìrì dùkàdánì tó tìrì òbí ọ̀nà àmàlì mika meji ko kadana awane yogo na yi abujidu kadana kadata baye geme aleji salo tedu wahu ngbelo ke majango mi den ko mi ma den wasi engineer geologist geologist ko mbeki neme uwo kogboko mi ade hani ami coal ami mining ami mineral ameugiagi hani gbogbo mi dza ɖe wɛ mɔ kɔlɔ ya ka sain wɛ ya ɖɛ kakɛ alugbɛbi akpamɔ nɛ kpamɛ la kpamɛ ŋdo gɛma ɖe bi nyi ewɛ tangi nyi yɛ tɔ garaki ɖɛ ɖɛ garaki ɖɛ ɖɛ sɛbɛ ini dzi to kɛmɛ sɛbɛ in bi nɛbɛ iyakin oluka yi ka gbɔ mɔyɔ mɔluka yi wɛ yɔ mɔ nɛmɛ do bi ma yi sɔgɛlɛ ni wa yi kura ani ni iyatɛ wa bi sa ne bi ni ilẹ̀ toluka ni sɔrɔ yi ni ya dɛ inike jemi yanike sigatia nagane ko inike jawi inike jemi inike sigatia ene inike sijo sitio nagane jena ko karatu emi karatu eki qurani kai ele tiyo ko pare eki maje qurani ni kimati hadisa ne bi aka kalani kizei zoro ilia eba maneke bomuto ìníkẹ́sí àmàkà yìí jẹ́ ìyàníkẹ́sí mí ṣe pàkó wọ́láwọ́ àà lágbàáníkó ẹ̀ẹ́dìdólógó kífà ìrọ̀lẹ́yà èkì ṣẹ́ẹ̀kùl islam ibùn tèmíyà kàrẹ́ ìṣà àwọn ọ̀kàràtọ́wálẹ̀ tí wọ́n láti yà dínú àyẹ́ gbé detail àpẹẹrẹ kífà ìrọ̀lẹ́yà belief pàákọ́ nẹ́gbẹ̀sàpàpàdókè lẹ́kùn ayagbɔyɔ wa tɔyɔlu kagida wo ki nɛsi kurani kamua yéé ni òyònu bilɛ kìsónu onu yóò tèmi yé yàrá òlu amu nananana ama yɔwɛ nananana dɔn da ŋu ami sɔdza nananana dɔn da ŋu òun bi lɛ ma òlu ma ara rɛ ŋu ɔlà tɛ ɔyɛ kòmìlì mama ugbɔnu nataba ni o ya na gbó du mama nu labari lati danga nabi suleiman bin onu eti seyeyi patiri janibi suleiman panibi dawuda wọn lọkọlọ mani yẹni wa kullan atena ilman wa shukma tọtatọma ọdẹdẹma aṣẹji ilimimuma aṣẹdunma kuna adumọjọun Uma kuna ducha dini kia done merojo umma kijengu na bega himojo uma lema tene wa hukma hukman ko dobangi ilma hukman fasara kinai Qur'an oyo yuzo hukman hukman e Qur'ani fasara olame gwanka ole ona me gwanka oyo yuzo chega me gwanka no fasara mini no olame gwanka hukuma nka doma shuma ene kuna kia kumalesu kolo nadhani ko uilma umate o hukma imda nibi ngenelete mamado da nibi ngijetan ko jana tena hukma kuzmina mduda nibi le kuzmin bogi da muma albarka doma mamadu da nibi to da bale me buce ene kinagere ene kiche yole kí àwọn méye yọ ọ̀rẹ́ kì ṣe làbárí ọkẹ yóò má dùn kí àti làbárí àwọn ẹ̀dọ̀ ń mà dá wọn abájọ ilẹ̀ ẹ̀wọ̀n sọ̀lá kíkà ìhà ẹ̀yà 27 kó ohun mọ́ ìkàràtọ̀ ajánẹ̀ kó rẹ̀ ní ẹ̀ nìyí قال فانظر أصدقت أم كنت من الكاذبين

ka kialule á lòlẹ̀ kí á dàmí ẹ̀ kí á jẹ́wọ́ ìwọ̀ inni wajatuha wa qawmaha yasjuduna li eh, shams wa qarabuma oluma wo olumu tadama mojikara nemu e ni religion mboki macha bapaneko mateo takada ko jira ko islam mama muhammad bapa mọ́mọ̀ yọ́ tágàdà lẹ́kọ̀ọ́ káàmà bàbá ẹ̀kọ́ olùmọ̀mẹ́ wà àmìlẹ́ tágàdà lẹ́mọ̀mọ̀mẹ́ àmẹ́gbọ́mọ̀mọ̀mẹ́ kàkà máa pẹ̀yà wó olù gbogbo wa màkà máa wó olù yìí tẹ́kọ̀ olùkẹ́ẹ̀dù àmẹ́ka ọ̀rílẹ̀ tí ó yí kanẹ̀ wó olù píópíópíópíó olù ẹ̀yọ̀ yí tákẹ́ pàdé òjọ̀wọ́wù olóyè àkóso yá nẹ àmẹ́wọ̀ ilẹ̀ tí takọjọ́ kẹ́ẹ̀dú takamẹ́ yá dàtí àmẹ́ àìbáyìbá Maka wọ́n lò wọ́kàtí màkà ma wọ́ọ̀lù màmà mẹ́ mẹ́gbòjì máa mọ́ọ̀lù ọ̀nà yí mẹ́mẹ́ gbọ́ màmà mẹ́ ọgẹ́lẹ́ màmí káàkiri ìgbàjá blind fold ọ̀lẹ́mà ká máa pèsè láàmù bíẹ́ ẹnu yìí kẹ́ẹ̀dù máa kẹ́ dúdú fíò oyin lé òde kẹ́ẹ̀dù ẹ̀ lánàdóde lẹ́ka láà àtànẹ́mì mọ́mọ́dù tó dé lẹ́nu ẹ̀ta wọ́ torí lànà adé lẹ́ka kùdù láà mẹ́gbọ́ra yàn yàn ẹ̀mí tí lànà adé lẹ́ka kùdù láà yìí dé ó dé lẹ́gbẹ́ kálábà òdì yìí dúdú fíò kẹ́ẹ̀dù máa kẹ́ àmọ́ ọmọ wẹ́gbẹ́ náà gbọ́ ọ̀tá mẹ́lẹ́kẹ́ bẹ́ẹ̀kẹ́dọ́ lòdùdú ẹ̀lẹ́ ụlọ lànà ẹ̀lẹ́ bẹ́ẹ̀kẹ́dọ́ ọ̀tọ́ ńàmẹ́kọ́jìra ní ọ̀nàjà wúyí kàkà yìí tónúbò yí àmẹ́kọ́ iná ó dè lẹ́ẹ̀dẹ́ èyí wúyí lẹ́ àmẹ́kọ́kà láà ńàmẹ́kọ́ mọ́mọ́dù mohammed prọfẹ̀t mohammed amọdẹgẹ amọdẹgẹ dẹ ọla ti tiri ọdẹ da sisi ayọ ẹyẹ amọbu kókó amọdẹ lẹ abẹlẹ wúlọrin ọgbọn kákẹ ẹbọdẹ yà wà lẹkẹtẹ wẹ kó wọn nígbà sákàdé lẹkẹtẹ wẹ wà gbà wẹ mẹun kì dọ́mà ló lẹnu ẹn kàmi káàbìrì dọ́mà plan ọyí islamu hìkìrì hàn àmẹgbọ yàdínì mẹ kódè mẹwọ àmàmà mẹ àmẹgbọ kódè wéyí kàábà mọ àwọ kodo de le madoka ta nabi muhammadu ini kabiri madodo ki jiye o mose yiye jiye o mose alayhi la'natullah kabiri le yo bini wo ole mi tu ya ro islam ya ro ya ma tó alhamdulillah ní kírísítẹ̀nì inú bébé yúmà bí mọ́ gbọ́mọ̀ àwọn ọ̀tá àdàkọ̀ yé òun ka máa mọ̀ ọ̀la ìsìlámù ń wà kẹ́ẹ̀rẹ́ yìí tẹ́un ìsìlámù ẹni wà kẹ́ẹ̀rẹ́ mọ́ yìí kírísítẹ̀ àtàmàtàmà rẹ̀ mí ọbẹ̀lọ́bẹ̀ bá bùtù máa kọ́ tágàdọ̀ omi tábà tágàdọ̀ mà oyi magazine mwati rejoin da ngene ile amma taka da ko mi cross da bola meji eta okati umse anatomy of the quran okade oka yani who is this allah yake ke ko yuri dire alhamdulillah Hussein yusuf mabera èkejì wá ní ṣe gbẹ́lẹ́mí ní ṣe retired navy officer ní ṣe ilé gbogbo wọn lóko ẹni mẹ yẹ sẹni ní fìwọ yòókù náà akọ òrò yìí náà gbòkì tábà wà náà gára dẹ ngbòmù náà ti wà nẹk ṣàjẹ òkúta àmọ tákàdá méjì gidẹ rẹ jọ nígbà tí yìí yani dikanya dugi ba so amda bi yuluka mbeki wolu na banki qurani ka ujima akpa wolu mbeki aka maka wolu le to duwa maka na ama ka ya wolu doji wego majamela me kota kama bisani do shibolu do mujele amegbo ko ma wo to le me bisani do gojo ene gbo gele mama kírísítẹ̀n kì máa ń fi àlò lẹ́yàjẹ́ kọfẹ́lẹ́ alhamdulillah tó náà bẹ́lẹ̀ àmà wóòlù mẹ́dí àkáǹtọ̀ quran kì wá ó yá àmà wóòlù òun bí lẹ́yìn islam máa rí bí ìlàdòlù ká máa wádẹ̀ ààrẹ́wẹ́ òun kò yà wọ́n ní yíò dẹ̀ òun orí bókìdẹ́gì ṣòro máa wá ọ̀là dẹ̀ kìdúpẹ́ ká níbi ọjọ́ igi à take action oyún dẹ̀ ẹ̀ka reveal ọ̀lẹ́hun ọdẹ quran lè máa lọ ẹnẹ lè máa lọ ẹnẹ́bí muhammadu with this history ẹni tó kìí jọkùtì christian ìbọn iná gbọ́ ìyáná lọ mọ̀ ní káfíra mọ́ mọ́ṣe mọ́ṣe jẹ̀kọ̀ọ̀lá mọ́ mọ́ṣe lẹ́ ṣé ẹyọ mọ abẹfẹ yọ mọ wọn tọgẹǹkì kurani kò yá máa wọlù dẹ kòlùkà máa wá bì í rí bẹẹ kì kurani hílì kò yí o òun anabi suleiman reaction wọn yọ láyé yìí náà gbọ́ dẹ kọ́ọ̀lá. قال سننظر أصدقت سننظر قال سننظر أصدقت أن كنت من الكاذبين Abi Suleiman is saying about what now with full of wisdom, with pure knowledge, talented by Allah. Today, àmọ́ kagbọ́ kákátá àríkákátá tó dẹ̀mọ̀ òkúta kọ̀lá bí ọkọ́ ọ̀làdúgì ń dọ̀là àwọn ẹ̀dọ̀ máa gbọ́ kẹ́tẹ́kàṣọ̀n dánúwò ẹ̀tẹ̀ṣọ́nẹ́yìn tí ó dẹ́kẹ́kẹ́ abola le ayaya kola sananguru aya gola ke dua kidai ewe dola waiba aya de yugo la kidai kaugo kaya ti full investigation or thorough investigation a ko de kota ai de gesiange ke kai le من الكاذبين أو الهدى هدى الجنة يا من يمي so ayat investigation investigation lẹ́wọ̀ pìtì ńlájẹ́ ti pè é ẹ̀mùtẹ́ ọ̀gá níbi ìpìlẹ̀ mọ́nu ṣe yẹ́ ni yí اذهب بكتابي هذا فألقه إليهم فتول عنهم فهم ماذا يرجعون مدنا ووي كيلولا نبي كده ìpẹ̀wẹ̀ ọ̀ṣẹ́ ètòlùkápẹ̀ẹ́wẹ́ erúlà máa yẹnu rúlù àmẹ́wẹ́ kùránì ìmá tẹ́ǹkà mákẹ̀bíà ká níbi muhammadu kíjà níbi ọ̀yọ́nù ẹnu kìsọ̀mù parí kò màmá dọ́mọ́ níbi muhammadu ọ̀la ìmúdà níbi ìkà from israeli from israelite túbọ̀ lọ oyá dẹ́hùn sára fún ìṣẹ́nu mbó israel màmá rí dẹjọ́ ìrọ̀gà mi arabu ní nga ngina do febo makido yima na moji hata mama bo israeli àmà ń kọ̀ndẹ́mù níbi ọ̀rọ̀ sulemanu ta dẹ́gbàlá ma kọ̀ndẹ́mù níbi ìyíta kò ma kọ̀ndẹ́mù iye gidi níbi ìyíta mẹ́rin mẹ́rin ta yọkọ̀ mẹ́rin níbi mú níbi ìyíta àtọ́níṣọ́ níbi from arab ikọ̀ nìkíṣọ́ yóò yàtì propagate yóò yẹ̀ nínú bóyá wà mgbe ya ta wụghị ọhịa mgbe ya dịdịju ta maka ife bụ ọka ha tena egwomanụ ma ile ma chele budodo thousand ile wuru aloe na níbi muhammadu wàwọ̀ òhì ma ya ma Kùránì á ó dìpẹ́ǹdì lẹ́yìn máa rọ níbi Mùsùlùmọ́dù. Wọ́n máa kẹfẹ́rọ̀ Sùlẹ̀mánú, wọ́n á kí na ṣayàpín akẹ́fẹ́rú yóò àlìmú na náà sàfẹ́rọ̀. A níbi Sùlẹ̀mánú ikọ̀ kéjì wọn sójú ẹgbẹ́ ti kọ́ yọ̀hún kí yẹn kọ́ tó ògùn ẹ̀jẹ̀ kí yẹn ṣèlú kó ògùn dúdú yẹn ni wàá ṣùgbọ́ yíye ń ṣùgbọ́ yàtẹ́hùn ṣùgbọ́ gẹ́gbùkú pàmádàmá ẹ̀hùn kìkú mádàmá iṣẹ́ àti sọ́ọ̀tì gbogbo máa gbọ́ àpò tó àmà tó kọ́rọ̀ ìfúgbó kéde ńgbẹ́nẹ̀ ńgbàwọ́ ẹ̀hùn ọyọ́ kú mádàmá kàkí ya ma, mẹ́ka ma ma ma ni kurani o wadi bende enele wu bele mene ya sele ma ni le bakata bo yu ni ne ke bo yu mutu ya yi pa pa pa pa pa sele ma kurani e godo ba bo ke ko la lo la sele ma sele ma nu ke ta to gu ha kure ma na ta ta wa ke na te le jo yo yo ya ma ya ke ta to gu jo lo ya me wa pa ma ya lo ba ina ko ma ta bara sele ma ولكن الشياطين كفروا يعلمون الناس السحر يقول ما بما نبي سليمان النبي يوجي شيء انه يجمان شيء قران هذه بين النبي سليمان بس بأكانيا nkola bibi kidama bijuje ogele quran defend anabi faida kana maryam iya nabi isa ọmọlẹ̀ kùránì dìbẹ́ǹdì anẹ́bí yìí ta ní fact na ọ̀hún ìhàfùnagbàdé anẹ́bí suleiman ìhọ́hún kì yẹ gbọ̀pẹ́ ọ̀hún lẹ́nu anẹ́bí wíma kàkà mú bókìbàdí ni mú kàkà níbi kàtúgbó yézu rẹ̀ gẹ́gẹ́ iya overthrow kia mo mdurida kung ungia na ulen unga no jimalen e eh, na kimele tianini sineman ile cheme ile we ale kudume ni wawo yuje qurani ki ye ka me me gbadi ni unga bojima menele ene kitile le kudu igbele me odun do me dadu eyan ati e, ka ni bi janibi ojo ni ima janibi ojo ni madodo mo ma ya tan wa ìmàdòdó ọ̀lẹ́hùn ìmàdòdó àtẹ́hùn wa ẹ̀kùrá ní gbapà kó ṣakẹ́ mú dáta níbi muhammadu ìkùrá ní gbọmàdó dáta òjò ìdán tó dẹ̀wò ọlọ́dọ̀dọ̀ àtẹ́yà níbi ìkùrá ní ìdán gọ́ọ̀fẹ́ suleiman balùkì lè kí yúzù ẹwẹ́ kì máa tó ohun yúzù kìí lẹ́dúdé mìíràn kùrí ìdí ẹ̀ ń géèkì bù wọ́n ní àníbì wọn ní òyí máa ń rẹ̀ wọn rẹ̀ ń yà pọ̀ ṣẹ́ bí màkàkó ló rẹ̀ òun àníbì sílẹ̀ máa ń yí àwọn ṣẹ́ náà ń lọ nígẹ̀ yí àjẹ́nẹ́kì mìíràn èyí e ní ju wọn tó tọ́gbà náà mẹ́dúkọjọ́ tilẹ̀ sí ilé ọ̀là ìrẹ̀lẹ́dọ́gbà wọn sọ́nà ìgbà máa wò ní àtẹ̀wìn kàbí wọ́n là ha arṣun àbí ọ̀là tẹ́rọ òyìdà ẹ̀hàn àrọ òyìdà yìí màára rẹ̀ wọn múnà lòbí ọjọ́ ọ̀lẹ́ lẹ́kì bọ́ ọ̀rọ̀ ògùn àti kí mú kí kó kútọ́ mọ́ láàrọ̀ àbájọ́ kí ilé àti mako convert mama dini yóò yóò gbọ́ yóò tílà ẹ̀wọ̀n kà máa káàkiri náà bílé màá níbi muhammadu yìí dẹ̀ ẹ̀ jàmọ́ náà yà kó wù kẹ́ má mọ̀ nẹ̀ dùgbàdínà lọ yóò ti tù tọ̀gà níbi sinimá anábì ọjọ́ ẹ̀jẹ̀ oewa edi labari mú kí jẹ́ kí kókù túbò lálọ́ kí fọ́s ma ma má dínà ọyọ́ gbà kí mú lọ yọ́ ma dojí kàdá nà mú ohun ìyẹn ni dákú ma kọ́ làkẹ́ náà kàkókò yọ ma wú ẹ̀mọ̀ mú nà lọ́bẹ̀ ọyọ́ if happy kìtàbí hàdá yìí lẹ́ta kọ́ lẹ́ta kìkọ́ rẹ̀ yẹ́wẹ̀ mú dáná lọ if happy kìtàbí hàdá متقدمي كده مدك مدالو الهدى هدى فألقه إليهم معتقد ذاكر بما ثم تولى عنهم معتقد ذاكر بما با وكما يريد أبو متكي فانظر ماذا يرجعون كبر ما يدود بيو يعتقد ذاكر بما أوي دكوجة أوي دكوجة gbó màdúmà máa mẹ̀díyà ẹ̀ náà lè lé ápèrè ẹ̀bà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wọ̀n ẹ̀jọ̀lẹ̀ ẹ̀wọ̀n tẹ́ẹ̀dì ọ̀rọ̀ ọ̀gbẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n ẹ̀dọ̀mọ̀ yìí alùwúdàwúdà ti kọ̀mọ́ndé lè kà ọ̀hún náà tukọ́ lè lé anábì sílè máa nù mẹ́jì ó nà ẹ̀dọ̀mọ̀ ó nà ilẹ̀jẹ̀ nù yìí máa tukọ́ lẹ̀ lẹ́nu ẹ̀jẹ̀ màmá ẹ̀dọ̀ alùwúdàwúdà ẹ̀wọ̀n àmì ẹ̀dọ̀ ẹ̀wẹ̀ òṣàbọ̀ àmẹ́díyà mẹ́rin ẹjẹ́ ẹ̀rọ̀mọ̀ old testament a fourth king by book of chronicles àmà kàkẹ́wọ̀ ẹ̀rọ̀mọ̀ ìbáyìí kùránì àkẹ́wẹ́ a translation ní màmú ẹ̀ká ìpẹ́kú ẹjẹ́ ẹ̀rọ̀mọ̀ ìbáyìí fúyọ̀ yóò yànnà bàbá jù tó wọn kà bọ́ àmẹ́díyà náà wọ́tọ̀ ọwọ́ bọ́ àmẹ́díyà yẹ kí nà ọdún dọ́mọ màdọ́kà àṣẹnú àṣẹnú tó ẹ dọ́mọ ọbẹ̀lẹ̀ ìwọ́n nà mi kírísítẹ̀n ní àbẹ̀yẹ pọ̀wọ́ ẹ̀bọ̀ màmá yẹ ká àṣẹnú ẹ dọ́mọ ìyàdé báyìbùlù ká àṣẹnú dọ́mọ báyìbùlù ká àṣẹnú dọ́mọ ẹgbẹ́ ibùkọ̀ bí má ti wọ chapter twenty ajelugbe dama ɛkaafiri madudu kyɔ kie ni kuran eti satanic version kie ke kɔtakada onti salman rushdan mɛ gudu ma ba ɛni ɛkaafiri ha madudu musi musi ɛ ɛni eti rush dan who rush to die, physical and spiritual sense. Egbodu màbá. Bókìnà gá spiritual wretchedness yìí egbodu màkọ́jọ́ yìí. Ẹni èsì mú ṣe. Ẹ mà tẹ́jì gan mú ṣe. Ẹni wé rush die. Ẹwì mi, Salman rush die. ija ki sataka mdue kama kama yaga yanayotaka damu satanic passion kana kinola ole hapa otu ujalilo mo roshda otu ya damu ukole na kinola na hapa le ya yaji imaja kwa britain amekaviri mdu maja we britain talk sẹ́yìnà suleiman ìmọ̀tàkàdàdùpẹ́ wẹ̀yìn iṣẹ́ kì yẹ́ ní ìmúdúró kí àgbálò kí gbọ́ọ̀là máa kàṣẹ́ ìmọ̀tàkàdà ẹ̀dà wọn ma ohun àwọn ìkìdẹ́ yìí ìmúwò ẹgbà kì wá kò tí bá ti jẹ́ ẹbẹ̀ nílẹ̀ bilkí sí wọ́n fún wa ìkọ̀tàkàdà rí bilkí pàbó ìmúdúró ewe mudu tika o yalu o erewele wallahu a'lam ya yuyo fe bilkisu bilkisu ko ki anota ga dawai idubo maya eye ongo ugbe ki to nke ta daga na duma ni ideba kidaba wa ini window petike kidawa ma window petike la windo ile je gba ko lu mutadu da odudu torí ki reflect lu gba lu windo le ki ma ko yo odudu da me iya ko ne gba ya do ya wo ya ne wo lo ati ni wo ale wuda wuda bo mu penetrate ki ye o le ya no ta ga dale tabi ya mu kan bi me yo windo le gba onu bele wo gba ko yo gba ko lo adu ile oluge gbàkólò adó ìtẹ́ ilé olùgidì olálẹ́ ní kwani àti ayẹ́lẹ̀kùn ilé a nílẹ̀ ekwanagi kwanati gawe womo ekwanagi akwana ewe lejo paka paka paka paka paka paka eunde eunde ya anya ewe tọ́ ugu láti takò nùbìlẹ̀ yìí àwọn òmùdá fatahayarot fatahayarot àwọn òmùdá ojú ọ̀hún kìí na ní ị ẹ̀nà àgbẹ̀gbọ́ yìí ewé kí mọ̀ takàdá dání ọlẹ́wẹ̀ máa dẹ̀ ọ̀takàdá ẹ̀wẹ̀ yá dẹ̀ òmìnirọ̀ ẹ̀ na-adị. tọ́ taki ayi mọ́takàdá yìí dúró ọ̀takàdá kì àgbúnáwọ́ yìí fọ̀fọ́tì hatmu khọtímahu ìlíkà kọ́takàdá jẹ́ ní stampu yóò jíma wọ̀kọ́rọ̀ átù yọ̀takàdá igba tó náà jẹ́ sọ̀takàdá yọ̀takàdá igba stamp kìdọ́lọ̀ takàdá dẹ́ innahu min sulaymana وإنه بسم الله الرحمن الرحيم وشانو تقدا ده بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين stamp day contest yà dẹ ilé gbé line méjì dún yé ni ìnáwó mi sùlẹ̀mẹ́rẹ́ ọ̀hún leta kide ikugbe suleiman wa innahu bismillahir rahmanir rahim ushan wala yani bismillahir rahmanir rahim amma ba'd alla ta'alu alayya wa'tuni muslimin Allah te summarize ya te yẹ pẹ̀kọ́ ìjẹ́kùmàkọ́ amọ́làkì mọ́dà ẹjọ́ tí ó summarize in average form ǹwẹ̀kí lẹ́tà lẹ́tà yọ mẹ̀mẹ̀lẹ̀ rẹ̀ ṣe kẹ ọkọ̀ ọgbẹ́tẹ́ yọ rí ẹ̀yàn tágẹ̀dẹ̀ fi súnà níbi ya muhammadu ṣáàjọ́ ti lẹ́tà ṣílẹ̀kẹ́ ṣáàjọ́ pé bísmìlá ìwọ̀n ọ̀rọ̀ ene orientalist ika am orientalist mbori mata wakobatin amata maya mayoya nebo kama bal on arab country bi intention kuma wako che ishia mi arab kuma kocho takada dini islama mbebo an maninitra mind mabayati manula kawan

bí sulemana wọ ka bisimilahi rahman rahim akẹ́kọ̀ọ́ jẹ́ kí kuran onye kọlọ́ yọ akẹ́kọ̀ọ́ jẹ́ tàkẹ́ ti kuran ní káyé gẹ̀ fíẹ́ ní ṣe kí o dúró lẹ́nu òjé ní àpíùs kí kuran ṣe jí hàn méjì kọ́ ẹ̀ bẹ́ẹ̀bùrù tọ́ ń gbé bisimilahi rahman rahim again book of chronicles first chronicle second chronicle first king second king إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم The book has been adulterated. The book has been torched by the Pharisees, by the scribes and the Pharisees, as the scribes and the Pharisees. abeki sabi theology mama minima today the book and the book of joel chapter eight, verse eight. men how can we be justified the book of god is, is with all the, the and the pain of men turns it to be life hapa mwanikidola makama chenoko pa otaka doyo ya diwo oma ngo ungipenda àmọ́ lèrí rẹ̀ pé èé mà fi sí àmúmọ́mọ́ ọlọ́jọ́ tó dé mí ndòdó dọ̀dọ́ ngbé kọ pé ọ̀tá gàdé mà dọ̀tá gàdé mà ìtàpírìtì wọn àmẹ́mùdùrẹ́ àmẹ́mọ́ olùbọ̀mọ́jọ́ ọlọ́kọjọ́ kàbọ̀ mẹ́bọ̀ bùríyàn èyí máa dún àmẹ́ má bọ̀bùtọ́ tọ́ni tóbi e, e prọsẹsì lẹ abo mi kɛ fia kurani amu ka je ya bisimila je yi ka bɛ yi ri mɔmɔdɔ yi ka du kurani ya bɛ ɔta kɛ de k'i ji ko ewu ko ko jɛ kɔtɛ ŋdo jɛ kɔtɛ o kati ko leta ka níbi igide aládàbò nùtsọ ọjọ́ rẹ̀ amadúdọ̀ ọjọ́ rẹ̀ alùmọ̀nàdọ́ mọ̀nàkùtàkàdàdọ́ alùmọ̀nàkọ̀lá adámọ̀nàwọ̀dọ́ mọ̀nàkùtàkàdàdọ́dọ́ anibiya muhammadu sallallahu alayhi wa sallam sẹ́mẹ̀rẹ́ olùkàkàtì ọjẹ́lẹ̀ hirkal azimur rum olú elele mọ́dúdú kí heraclus heraclus eudúdú àmì historian primary theologist mathemakende eleki history máa bọ̀ gbẹ̀yàn tákìlẹ̀ ìkíta paníṣì òjẹ́nẹ́kì dúgìdì arúlù superpower ẹgbẹ́kọ̀ yọ́dà níbi kwani superpower ẹ̀rẹ́ ìdíhàn christian ni a ti o ya na mara pa ko ta ka du ma ka na ra an ga go ya ni kristen le ki het ko ta di constantinople o ya na toki nini ikela maru le le mbo paris ma madu igbele paris ya madu ama oda bi madu bi anai taki super power de o ma ẹgbẹ́ e, lẹ́nà anẹ́bìnrin náà tajú dá yẹyẹyẹyẹyẹyẹ nga nebi kileta rolu ki aruli le pako ki si kristen ki ami islamu ba anabi yani bismillahir rahmanir rahim ila azim min muhammadir rasulillah ila azim rum amma ba'd aslim taslim فإني أدعوك بدعاية الإسلام وسنه فإني أدعوك بدعاية الإسلام أسلم تسلم يؤتيك الله أجرك مرتين أبا نبي جو دو تاكي ما يدعو في القرآن يعني يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ما يلدوا قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم سواء بيننا وبينهم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقل إنا مؤمنون طيب تقريبا 56 ẹ̀wọ̀n kọjọ́dù ayẹ́ kọjọ́dù dẹ́mi christian bá mi yí ò dọ́ aníbi ayẹ́ alẹ́ post day lẹ́tà يَنْ يَا أَهْلَ الْكِتَابِ O you people of the book, تعالوا قام ميا ميا ميا إلى كلمة الله ميا كان يدعي أبو قولا ولا كا وقولا لك جقولا قوفا وقولا كون ويدا ما وقولا كياتا مرو ديدوا قالوا أكيمو جو وقولا لدي ألا نعبد Illa Allah. ìdí ọ̀tá kàdà mọ́sílẹ̀ ara rẹ̀ ẹni tó tọ́jọ́lẹ̀ ìdí ọ̀tá kàdà kí jesus ní allah na àbúdá illallah akíra rẹ̀ ẹni tó tọ́jọ́lẹ̀ ní book of mark chapter 12 verses 29 worship the lord your god thou shalt worship the lord your god with all your heart with all your mind with all your strength

amu koyele dugu anyane alla ni abuda illa allah wala nushrika bihi shay'a aw yadawduda ko kojo wala yattakhidh ba'duna ba'dan arbaban min duni allah awa wa bame odede ne dugi boya mene otogba wa kara re ma ka atoyo nugunugu notane okwa ko ka ko yida ma ka wono jo kete ko le ngado da madama فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون ما ما يريد ما ما بلالن ونبي كاوما ما مدن شدا كاوا مجدوان اوجو كتين اولا ادم من دوجو نا دوجو دي نا دوتا ادوجو دي الكترينيتي فونيتي تورينيتي ابكي فاتينيتي دوك ابا unity of god not to unity or trinity fọ́yìn dọ̀wọ́lọ́ ìmáyà ẹ̀dù fóòt yẹ́ nà pàpọ̀ àmì bọ́mìgì yọ nà ìdọ̀ságàdà ní hírkẹ̀l wọ́n ti híraklọ̀ ọjọ́ na náà tí mo dì yẹn nẹ́lẹ́ di hẹ́ tó kẹlẹ́ bí yẹ́ wà dùn wọn ìyá ẹ̀ wọ́n wọ́n pẹ́ dáàbò fún yín tó dúgbò kí alógidẹ́ òpáyò ilẹ̀ pápó tí ọwọ́ máa ìdẹ́ ìkọlẹ̀ ọ̀la níbi bẹ́ẹ̀ bá màmá àmàdá olùkàyọ̀ náà yóò kà ani de ganye wo ge one one ile te ha good approach no otaka da nabi ge wa bo herato o ngonu is highly intelligent da benya ka ko no ble kana to ka tun grade egol kama ba ama meji they de very intelligent because ongona mote hono otaka da nabi muhammad ogenele onu negots yàtí nẹ́gọ̀ àmì historian tẹ̀mẹ́nẹ̀ màdọ́ nẹ́gọ̀ ó yí l'afrika dí ọ̀ nẹ́gọ̀ tí a kọ̀ntrólù létà níbi wọ́n yá bọ́gẹ̀ ẹ̀rẹ̀ rẹ̀ mọ̀ sọ̀rẹ́ndà ìbàdí ní islam ayé ó ọ̀tá ìdàkùnmọ̀ àkọ́rọ̀ ń lú yàbọ̀ paris bókìtì second super power ohun ọ̀tá ìdà níbi ìgbà ìmúdò pányá màmú ìkáńgá níbi yẹ́tọ̀ ọ́ ẹ̀mà kọ́wọ́ bọ́ onúlẹ̀ ma ń pa ukú asúkàtọ̀ lẹ́hùn ìbú àdínì islam àmúdẹ́bàtọ́ ma fi sàyúrù na ọmọ ọ̀làkà níbi kàtẹ́rọ yẹ rẹ̀ àmọ́ onúkọ̀ níbi díléta àwọn ọmọ díléta àwọn ọgẹ́lẹ́ na ma dúdọ̀ gẹ̀ẹ́sìá muhammad ibn abdul wahab kìkọ̀ takada kitabu tawhid kàmọ́ takada nana nana nana nana nana insha Allah masalaji ya kidai bami masalaji ya sunna ayanda motaka dauna ile one after the order. emo ye Nigeria we mo ni o we West Africa Usman dan podio ogele mo won ko taka daramo no elelelele kiduma odo wa Islam kiduma odo to amukolo le ko bole cheyi شكرا يا سيدي مبروك شكرا اسلام ولا ينصرن الله من ينصره بلا غيب بلا ديتا الذين الذين اذا مكن الذين ان مكنناهم من الارض اقام الصلاه اقام الصلاه واتوا الزكاه walillahi aqibatul umur eyi ju balutane ko bojo de fi suratul hajj aya 39 to 41 wala yansuranna allah wallahi ojo nge balutane ka ko ngoyo anya da te ko ngi man yansura wo bil ghaib ene duki da te ko ngadi ne oyo umaja bobo te jugede inna allaha la qawiyyun aziz aya 39 da 40 41 na law yani gugule ade bukbu ko jogba le da ko mai de allazina immakannahum fil ard umbe ka mu kwa yudum ma o yani kamane dunyo ma wo mamdi his excellency mamdi your royal majesty mamdi honorable ma wo power yani ọmọ yóò zùkọ́ ọmọ dùkẹta àkọ́ọ̀mù sọ̀láta ma mẹ́ra rẹ̀ ọjọ́ dùkwáyá ni ọ̀wọ̀ ẹdọ́jì kẹra nà wọ́n ọjọ́ ma mú dùkwáyá ni òbílẹ̀ ma wọ́n yóò zùkọ́ ọ̀rẹ́ ma àmàrúbì mẹ́rú ma fàmù ní etí ma wá tẹnu yọ mẹ́bẹ̀rẹ̀ wọ́n nà lọ́wọ́ àníl múnkà ma yóò zọ ọ̀rẹ́ ma nàmù nà ní bíbẹ́ ube mayu dɔwɛ ma tukɔlɔ kita yi wɔli la yi la ake ba dɔwɛ ni mɔ kpodzi yɔ mɛmɛ lɛ ŋgbɔ yɔ mi dɛ ɔdɔ tɛ balo kpodzi yɔ mɛmɛ lɛ ojú bi lɛ gɛwò e lɛ ɛwɛ lɛ huda huda ɛwù e do dɛ ɛwɛ idu wɛ kura ani kìtɛ ŋa mo na agbate yini todu dɔ yɔ ki contribute ìlí gbogbo ma dɛmu dɛ gbogbo ɔyɔ ìmọ̀lùkà yi da ŋa níbi ɔyɔ. kí naction ga níbi ọjọ́ àtẹ́ẹ̀kì kí káfíńtì kí olúwa nẹ̀tẹ́ àníbi yìí egbọ́kò ń gbọ́ ìyàwó ṣáàjì ìyàwó take honor any intelligence agidúgbẹ̀ni alẹ́ èyí yá investigate ẹ̀wọ̀n yìí tó tó ààrẹ kí déédọ́mọ́ tó ti ní oyé tó yí hàn máa bí take action investigation múndùn ẹ̀wọ̀n àdọ̀tàkàdà máa إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين ما دوجد قبل من مزمجا أمام بويمن وبالكيس كتابوجي توه تابوه ما وابا مي بيو بيو àmì àwọn bóòwò yà ní ewé mi ìgbà tí mẹ́mí ìsìlámù gbà ọmọ náà tó nà na mẹ́ tó yà nà mẹ́ nà ọkùnrin yóò yé ní nígidẹ̀ mẹ́ àmì ìsìlámù gbà mẹ́mọ́jọ́ dùdú kà ẹ̀ kí ìsìlámù ẹ̀nẹ́kà ọkà yín àkà yín gbogbo kẹ́ ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا بقطو تتلو هيا 132 في سورة البقرة تدبلو تتلى سورة الحج مجاني هو يعني إبراهيم سماكم المسلمين من قبل وفي هذا أم إبراهيم odu islama òun dúkú mẹ́ta nìkó ẹ̀kọ́ yẹ́wọ̀ yẹ́lẹ̀ kéèmù kìí islam ṣàdínì mẹ́ wọ́n fi hádá èyí mission ní muhammadu ohun ìwọ́n náà dẹ̀hùn lẹ́dẹ́ yànkí ibrahim dúkú ayé nìkó yẹ́lẹ̀ wọn wọn wá wọn dúdẹ́ yìí waj'alna muslimaini laka wa min dhurriyyatina mo mi ko ma mi du sat islam mu e ke sojo na to islam e surrender complete submission submitting uh, complete submission to the will of Allah in an Christian cut idi Palestine madudu ki Abdul Masih bin hasan arab odun de abdulmasih ah, ẹn tó yí abdulmasih the slave of messiah jesus is lord jesus is god òun ṣe abdul messiah ó dé òun àlìgánà òun dẹ alárẹ̀bẹ̀ ń kò kọ́ yẹn ni abdulmasih ẹ̀wọ̀n ẹ̀lẹ́ka yọ sákàdà wọn mìíràn táìdà lẹ́tọ́mọ́ yẹn ni islam islam àmàkàmálẹ̀ bí christian máa ti religion ní islam yìí islam ẹ̀jẹ̀ máa ẹ̀rẹ̀ àmọ́ ayẹ́sì muslim yẹn máa ẹ̀tọ́jú muslim ó nẹ̀kẹ́ lè bọ́dọ̀ ọjọ́ kẹ́ complete surrendering and obeying to the will of allah of the will of god so àmọ́ ayẹ́sì muslim yìí láwọn jẹ́ wọn kọ́ gẹ́lẹ̀ òun mo jí islam abóhùn sára bùkún mo tó yìí ẹlẹ́gbẹ̀ẹ́ bá wọlé lórí àkáyé ọ̀fẹ́ islam alìsánú adúwò lè máa jẹ́ ìlà ẹnẹ́bì mo yíhun evangelic tí mo yí òyìn àmà ẹ́ ní muslim yìí ẹ̀rùn ìsìlẹ̀mọ́ náà kàwà bọ̀ yẹ́ ni ìkàwọn olúbẹ̀lẹ̀ pàmò nù rúyìn ọ̀rẹ́un pàmì sọ́bọ̀dì ní mú papò yẹ́ ni alẹ́ tẹ̀lú ẹlẹ́yà ọ̀tàgàdà mi náà wá bá mẹ́ mẹ́tòjú èkúté mẹ́dòjídẹ́gòmí ní wàtúù ní muslimin ọ̀pá kó mẹ́mẹ́ wá bá mi kúmẹ́ mi ìsìlámù bá òun ṣe ló yí ànà tí mo lọ́jọ́ kété mẹ́ra rẹ̀ wọn wà ní mọ́tò abọ́tagidá yà bọ́ yà ìyó olùbìlẹ̀ òun is highly intelligent àbí ìṣe abọ́tagidá yà wọ́n kì gbà قالت يا أيها الملأ إني imiti na emergency dɔ nga mu nu nu ami cabinet mu iyo ma do abo provisional ruling council iyo ma do ko ama yo helele mu nga ye ni inni ulkiya ilayya kitabun karim o mi ba ma mota ka dada ba mi wa o mu nu go nu go me ban ki ka kwana kwana pọ́nà mọ̀mọ́ ọ̀tàgàdà wá bá mi wá ọ̀tàgàdà yóò yí ma ọ̀tàgàdà ò yí ma wá bá mi olùgbò òun mẹ́nà kìkílẹ̀ tàtà òun mú dàdọ́ ma dá dìjẹ́kì kàkọ́ tàgàdà ò yí ma gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ wá mú wá ní èmùtẹ́mù ìmì sìlẹ̀mán tánọ́dún wòho ilé ẹ̀wù ìbí ẹ̀wù jẹun di adjective yìí máa ń máa yún ike ọ̀tọ́kadà jẹ́ ẹ̀wọ̀ ẹ̀dùn wa àmọ́ olú eléle máa jáde ọ̀tọ́kadà ń mẹ́rin níbi sọ́lọ̀ wà lọ́sọ̀lọ́mọ̀ stamp silver or gold lẹ́yàbá òyìnbó máa dunnà létà tákì dàmúnú iraklos muhammadu sẹ́gẹ̀gẹ́ yìí fatihul bari volume one or volume two àbá ẹ̀lẹ́kọ̀ omi gold tolle wonu hira hirkal hirakra abu jami kristel lengi hono tagada lengi baigo ende yonu go tagada stamp kili imalele abo tagada ile subana ya ti onu ile kene ke tupayo yonle e andu la stamp oge kede stamp ngama hono shona ni bi ko ile yo tagada yo chan stamp no amani anibi is you force kinayo stamp danga mo ne stamp lẹ́dẹ̀ náà ń lè bẹ́ẹ̀ ma kọ́ máa ń stamp yìí bẹ́ẹ̀ wọn kì í bá yìí ìmàkónú lẹ́jọ́ ní àti ìṣẹ́nu tó dábàlẹ̀ yẹn ni ìní olùkẹ́ ìlẹ́yà kìtẹ́bù kẹrí ń gbọ́ tágàdá alẹ́ àkó. ìnáwó سليمان وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان wọn tẹ́gẹ̀dẹ́gẹ́dẹ́ my reference my reference your reference ṣẹ́ndì adójí mẹ́mọ̀ ilẹ̀ ilẹ̀ ẹ̀ǹkì dójí mẹ́mọ̀ my reference yóò ní ilẹ̀ bá ikọ̀ tẹ́gẹ̀dẹ́ irú ni ìsì ìnàwó mi sùlẹ̀mánà وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين وتجد يكوبوا umu suleiman ikakomi anibi suleimana ikubo suleiman wa innahu bismillahi rrahmani rrahim alla ta'alu alayya jibenu kado yidago mini wa atuni muslimin wa kawa talibomi kawa radojo mate ko he ko wa wa we go ma yo na de do he lanwe ele ko la nabi suleiman jinu ake waje gaskiya ya da yalo mai waje mu waje ya dola manana kata ila yalo amanana bogo yote mele kuma noko en okole kuma ti e yuzu waje mbogi yohe e konde mu e ki man so e we ni lato aya kiduma ko boye ma ya e wote ede ee eh, wọ́yọ́ tẹ́ ẹ̀dà ayé lẹ́nà máa yà abimda mudene mune hii alga munu to mauna alga majone to mauna aman amanoko kuma tubuna ile kitene kata mbe imane dogelen ogo ka ne yoyi control ebi ho eje to katu nmu so ojo nge ye ma ku se yo yo nge do yu

máa ra ọjọ́ ilẹ̀ wọn àti tọ́gbẹ́ máa bá yọ yẹ ẹ̀rùn kìkà wọn má dẹ̀ ohun ìbìlì kí ní àwọn àlàgídẹ́ ìgbà wọn má ní ìkà wọn má yí wọn bóun yẹ nìyí. قالت يا أيها الملأ ọ̀hún sayidatuna bilkis ọlọ́run aka kà mẹ́gbọ́dọ̀ bilkis bilkis bilkis yìí mẹ́gbọ́ pàkó ayé kura ni dùn bilkis ẹjọ́ dùn mọ́ ni iyi ti fàyè yìí kíkọ́ bilkis ọ̀nà gbòǹgbò ìsọ̀rọ̀ yìí mẹ́gbàánì kó hujjan hujan nẹ́ẹ̀sì kura ni dùn ìbẹ̀rẹ̀ yóò ayé àkùrá ní lọ́ní àti sálọ níbi àtọ́ ṣèdè kí sọ yẹ̀wò ìrọ̀ iléyà ọ̀là kí àtàwọn abọ́ wọn àbí di mítìn yí emergency kàmúnú ilé màá rojí dẹ̀ ó rẹ̀ mẹ́nà múnú àmúnú ilé gidọ́dà ti twelve thousand kó ònà onú kàmúnà gidọ́dà yana misoja 100,000 idondo onuka ohun iduma odo ya ti mitin fama rẹ kọ́ọ̀lá yẹ́ ni inal ń eh? yẹ́ ayyuhal mẹ́lẹ̀ ó àmẹ́ àmẹ́ àjọrin lélé àftúni mẹ́dẹ̀mọ́dọ́ bá jìbìtì mẹ́dàmẹ́rẹ́jú ẹnkàmẹ́lẹ́

ọdẹ ẹ̀gẹ̀dà na nìyí ẹgbẹ́gbẹ́lẹ́ màmí àlèbọ́ papọ̀ ẹjọ́ ẹ̀yàn wọnú àmúni ó nọ kì í rẹ kì í kọjọ́ di intelligent ohun tẹ́ kó kẹlẹ́ ọmọ rẹ mà rẹ tó ń wọn rẹ inú adọ́dà yìí máa yán ni máa fún hátà tẹ̀ṣàdù òní ó ní pé mọ́dàdù gbò kàkọ́gọ́ ẹ̀mẹ̀ ṣe dọ̀gbà kán sí dìgbé yìí mẹ́rin dáná dọ̀gbà tẹ́kì kọ̀ọ̀lá bí kàyẹ́ ni àtúnyí fi amòrì mẹ́dànẹ̀rẹ́ yóò mẹ́nẹ́ ọ̀la ẹ̀mẹ́dì bẹ́ẹ̀ mi. amúná tó dábàlẹ̀ ó nú wọ́n ní yóò nù we imamu wa moja wene otoba mone e maana dumena akoride e ngono buleite yi e ki qur'ani tu ya nabi muhammadu de ojo ni wa amruhu shura bainahu alamire umadu mate shone o o wa bu abagana toba wa bu sida ma tita ma ilo pa madubo na kere omu yane gola ki dane de aba ajele ene ni kini bi no weke to nu weke mi jeke mi mi be du ke do atan weke mte toka kene ka lo uta qur'ani kan shura o du sura lo nu de sura ki akokola council council ane bi wa kiagbe inspiration kuugbo ọjọ kiagbe wáyé kuugbo ọjọ umadu kẹnẹtẹ ya pẹrẹ pé umaya níbi muhammadu dẹ ŋọjọ kanga níbi yẹ ni wasawiruhu fil amuri abo yẹ bá àwọn mamọla kó wọn kò kẹna pẹlú dama gbà ma gẹgbàlú ma o tẹ wẹ fẹyìí dá àzẹmdá fẹtẹwẹkẹlẹ alọlá amánà ọlẹgìmdàmì ní sẹ revelation ní sẹ kó bọjọ ogbogbo yẹn láti bọ̀tí èkì e múdàtí wà áyá dìbédò kìsí bèèrè ọlá mẹ́mẹ́ e yóò zò wẹ́kẹ́ ka dìbédò tàbí bóòrò mùkàmù tọ́gbàmà kẹgbà lọ yìí màtá kókẹ́lẹ̀ mọ́nú bẹ̀lẹ̀ yìí rẹ̀ bìkì mẹ́kùn tó kọ̀ọ̀tẹ́ àtà àmúra kọ̀ọ̀tẹ́ àtà àmúra hàtà tẹ̀sàdù ọgọ́lọ́kì àdó tọ́gbàmà yìí gbọ́n kàmà àti nìka. قالوا نحن أولو قوة وقلوب شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة

warrior ungaje ulibasi shadidi ene upaya ajuja gbiti gbiti wala ungaje ami soja e o calculate malo ki 20 million and they are very powerful oja ne sebe wal amru ilayk ola so gbewe ni de oda duku edo abajo yi sokuta abajo ni aka face makam mọ́la kákó wà lótójò sulemani ẹlẹ́ atẹ́rẹ́dì fọ́ndúrì ẹgbókọlẹ̀ ẹ̀kọ́ mọ́dá tàmùrí gbọ́dà abájọ́ ìdẹ̀ wọ́n á dí tírù àtúmàtẹ̀ ní solidarity kọ́ ní yíma oyi majẹnu yẹ dama fẹnẹ bọn ne yi ma majẹ rẹdi ma dipẹnd oyi anama amana bẹ mu da lọ hu oyi ana oyi adama Ma mẹmẹnẹ lẹ ọla yi ma ka with full authority ma ne dọ da bọn ne yi mẹ ìyẹn agbẹbẹ gbogbo ẹ lẹ ama ma yọ bọn ne yi ma ba mama ti tọ bàtà ti lami intelligence. èyíwọ̀ ìbí ma ọlá ma dìgáìn ma ló tó yà nílẹ̀ ma yá pàì abúparí ma dédé tako onú ilẹ̀ àkọ̀tàkàdà ọgbọ́n wa a ma ma tẹ̀ ní intelligent abọ́ ní ẹ̀yìn bàbá ẹ̀kọ̀ ma ṣe rẹ̀ òun ti sọ gẹ́lẹ̀ ìmúlò gbogbo ló ma ma ọ̀rẹ́ ma lọ nánú olùkú wẹ́tí wọ́n kú lè bá ṣe ṣẹ́dídí fọ́nbúrì máa dà tàmúrí ìhùndọ̀ fún àmàyà lọ́gbọ́gbọ́lò àmà owó lọ́gbọ́gbọ́lò onóbìnrin onóbìnrin ma kí in bómi ti bó máa ma ma máa jọnu fọ́lá kí dúkọ̀ makamaka dẹ́yìn onúgbò tákì kàwọn kọ́ọ̀lẹ̀ yẹ́ ni àà àà àà mẹ́mọ́ lè ó yàrú dánù ṣọ́gẹ́lẹ̀ máa kàrọ bá dánù alùpẹ̀lẹ̀ kọlàpọ̀ wúlẹ̀ yìí bá ìmánà òkìdẹ́rẹ̀ dómanẹ̀ ìyẹ̀lọ̀ ọ̀rọ̀ ìlú ìmánà ọ̀pálẹ̀kì nẹ́nu ìyẹ̀dọ̀lọ̀ ọ̀rọ̀ ìlú rí ìjẹun pípáyú dọ́mọ̀ ọgọ́kẹ́ni ìkà yìí bá ìnẹ̀lẹ̀mọ̀lọ́kà gẹ̀ẹ́sì awúlọ̀ uwula ma mi ma mo ọrụ le ma mama ma ma kuma ma ko ẹdẹ ma ma jẹ lọhọ ọgọ yìí nbẹ kì àjà lọhọ a ma yọrọ géèkì dẹ yìí alimuluka ìwáta definite article inelmuluka uwula ma yọra be yìí definite article ma ma mbo malọ́run ọgẹ́ ní màmá kó bẹ́ẹ̀ lẹ́nu kí gbòmọ́ ọ nẹ́ni mẹ́ mbo ọgẹ́ ní ìmá ìdá àdákanú àrùbọ́ ìdá àdákanú fi kọ̀rìẹ́tà sẹ́wọ́n mamu dábà ó yá ọ̀nà dúkì tí ó yẹ pété pa máa bá ma ti pa nílẹ̀ afẹ́dù ha máa nílẹ̀ kàtà máa hù demolish máa ní kí wá kẹrẹ bẹ́ẹ̀ wẹ̀ lẹ́kìtẹ́ mamudu di field òun yóò yá lè le gbódógbódógbó gọdígọdí kì yé gabadia under some minutes màmá nẹ̀lẹ́ pé ó lẹ́ gàbáadíá mamudu dẹ̀wò mamudu di period afẹ́dú ha wọ̀já ẹ̀lú àìzẹ́tẹ̀ àhàlẹ́ ha àbìlá àmẹ́nà kwárùkwárù mà yọ́rẹ́yọ́rẹ́yọ́ yánà lẹ́bà mamakúdà mẹ́nà túkà mamakúdà dúkà mọ́nọ́rọ́ òní ilé mọ̀mọ́lóyójí wọ́n ń nọ́pà ní bẹ̀rẹ̀tì nípo yíká mr mẹ́tẹ̀ ẹ̀lẹ́ oyíká màmá òyádàríyàn papọ̀ sákàtà màmá rẹ̀ gbọ́n bẹ̀rẹ̀tì títí ọ̀bùn mọ́yí tẹ́ búùtù ma ọ̀bùn mẹ́rẹ̀ ma bàmá pé pàǹtì má gbá bi mọ́ ojú bì tòmí abẹ́ tọ̀yán lẹ amonu elele maki <clears throat> kana garo yele mako yui dudu eh ne gero medo ma ru medo mamma ko mamma ko jaba kiti mamma ko do hamma ko baba ne te ngula ma yoro bi to do bela meka le agbo gale idupen ẹnna tẹ máa mọ̀ ní dùgbà gálọ́ ọ̀hún ìjà wọn ọ̀fẹ́lẹ̀ mẹ̀gánà làkúnnàbẹ̀lẹ̀ ẹ̀ka ọmọ ẹ̀kọ́ inel mọ̀lúkà ìzẹ̀ẹ̀dẹ́ pẹ̀lú ọ̀kọ̀rìyẹ́ta afẹ́dúhá wọ̀jẹ́ ẹ̀lú ẹ̀rìnzẹ̀tẹ̀ ahàlíhà abo provisional ruling council àmì minister minister àmì governor governor àmì bó house of senate àmìnà pàríwòpàrí òyà nẹ̀lẹ́ ma ò mọ́ mú àzílẹ̀ta ma ma kó dẹ̀nà àtúkàtà ma kó yíyí dúdú ó ma ma kó pa kẹzẹ́kọ̀kẹzẹ́ alẹ́ka yẹ àdóhùn alùkùkà ọmọ ìgbọ́gidẹ̀ àmọ́ onú ètò pàríwò ma kọ́lá with full authority ọgẹ́yìn ma rẹ̀ nẹ́kùn ma kọ́lá ń rí òféfé ma òwúrọ̀ wọn bọ́yìí mọ́ òyà gùdì ṣe fáma ẹ ò mọ̀ sádù kẹrẹ ó bọ̀ bẹ̀rẹ̀ tọ́rọ bẹ́ẹ̀ lọ́la mẹ́yìn wọn mẹ́ ó kọ́rẹ́ tọ́rọ abalẹ̀ ẹ̀ ń kò mí rí kàáyá tẹ ìṣe àǹkẹ́tì àyà pàì àyà yọmọ onúlẹ̀ ìmúdòdú ọjọ́ ìṣe bá àyà lè bọ̀ ẹ̀mà kí hẹ́rà kọ̀ ẹ̀mà kọ́gẹ́lẹ́ wọn ò ká yìí ohun ìyàmọ́nú sẹ́ni ìbò ìyà níbi mọ̀ọ́mọ́dù dóòmù àjọgbáhùn iye nini etuma ni ma investigate ọ̀la mọ̀ ọmọ ẹni lẹ́kìdí ó dà mẹ́kì ọ ìjìmọ̀ múdù lẹ́hà kí mẹ́sọ ní sọ ọjọ́ ìhà ìtumẹ̀ ní ní dábọ́lá mẹ́la òyìn kàbọ́ ẹni nàjà níbi mọ́nú bá yìí positive favourable náà níbi ìyàwó kò dájú ìgbóhùnú yóò yè nínú ẹ̀ one after the other yóò yíò káwọn máa kẹ́mdà níbi ọjọ́ ẹ̀nà ẹlẹ́ẹ̀tẹ́ ó tó jí bá ẹ̀yìn agbanì gbogbo gbogbo mẹ́gbò pẹ̀lẹ́sìn èmi sídìkẹ́ ẹ̀yìn arúlù gbogbo mẹ́gbò kẹ́mi constantino gbogbo kẹ́sì headquarter máa yìí ṣégadínì lẹ́gẹ́ ìyàmúgbọ́lẹ́gbà ó ẹ̀nà ẹ̀kọ́ tẹ ìmàtí akẹ́yẹ ti mú kó ń yẹ ìlú tọmọ kẹ́sùn àtìkù ẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀lẹ́ kó ń yẹ ẹ̀dẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀lẹ́

Mọ̀mọ́lẹ́ mọ̀ káfí sọ, àmẹ́jẹ́ kúrò káfí ló lọ. está por òmẹ́jọ́ máa káyẹ̀ ní àmẹ́ àdó òmúlẹ̀ tọ́kọ̀lá ti káyẹ̀ ìyàwó náà lẹ́nu jà wá. Ìyàwó ní tí a níbi Mọ̀mọ́dù dọ́mọ́ ìyàmá máa nẹ ẹ̀yẹ ilé kó yíwá gbà kó ẹ̀ka wọn nìyí mẹ́ wé kànílẹ̀ òmẹ́mọ́ máa ní òmẹ́lẹ̀ bẹ́lẹ̀ òmẹ́mọ́ lẹ́lẹ́gbà wọ́n bí jẹmẹrẹ ọ̀la lẹ́gbẹ̀ kalẹ̀ gbúdú àbí iná kánú anábì abá níbi tí anábì ẹkẹzaba àdúgbò lá ẹni ìnàṣọ ọjọ́dọ̀mọ̀ èémí ìrọ̀ ìgbàdí ni mi dán ìlọ́bù mi dán ẹ̀wọ̀n kìkọ́ ọ̀lẹ̀ mẹ́mkókó ẹ̀hàn mẹ́nu bàtà omi gbà mẹ́mkókó wọn mẹ́yìn gbọ́gbọ́ gọ́lẹ̀ ẹni ìyàwó ti ẹni abúgbé ma tó yẹ bí ti alukórukọ́ ni màá wí amata manya gbadi ni ọgọ́kọ̀ olóyìn kì í dámọ̀dà wá kí ṣàyọ́má máa yí ìnàkọ̀ gbogbo òyìn Ayoma tìlẹ̀má àyọ́má lẹ́mú mọ́ kí í tìlẹ̀má tómi ni ẹ̀ǹdì gbadi